السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله تقدم معنا الحديث عن مظاهر رحمة الله تعالى فمنها تفريج القربات من الله سبحانه وتعالى قال الله تعالى وإذا وإذا وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليه ثم إذا أذاقهم منه رحمة إذا فريق منهم بربهم يشركون يكفرون بما آتيناهم فتمتعوا فسوف تعلمون ومن مظاهر رحمة الله سبحانه وتعالى خلق الله تعالى للرحم ورب الناس به قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وفي صحيح مسلم عن عائشه رضي الله عنها انها قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقه بالعرش تقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله ومن مظاهر رحمة الله سبحانه وتعالى لعباده رحمته تعالى في النسيان الذي يعتني الإنسان فلا تزدحم عنده المعلومات ولا تستديم معه الأحزان والهموم والغموم ومن رحمة الله سبحانه وتعالى على عباده تأجيل وفرة الثواب إلى يوم الدين والله ومالك يوم الدين قال الله تعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور ومن رحمته سبحانه وتعالى تأجيل وفرة العقاب إلى يوم الدين فمنه قوله سبحانه وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá tí ọpẹ́ tọ́ sí ọ̀kan ṣoṣo ní òun nìkan ní ọlẹ́tọ̀ sí ìjọsìn àtìgbà pé ànábì wa Muhammad òjíṣẹ́ ọlọ́run ní ẹrúsí rẹ̀ ní kí ọlọ́run bá ó kẹ́ kí ó gbé àtàwọn ará líle ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yí tó wá dọ̀rọ̀ mọ́ Islam fi jẹ́ ògbéǹde kọ́lọ̀ jáde wà nínú wọn ẹ̀yin ẹrúsí ọlọ́run nínú jimá méjì tó ti kọjá lọ a sọ̀rọ̀ ọba àlejò ọlá fi ń ṣe fún àwọn ẹ̀dá rẹ̀ tí ò dúró nígbà kankan oore tí ọlọ́run bá se fún wa bíbí ń tọ́ka lórí pé aláàánú ni nínú ètí ọjà àánú ọlọ́run bá lékè ọlá òun náà ni wípé ìbí ọlọ́run bá lékè ọlá ọmọ ọmọ kọmọ tó wá lórí yèèpẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ìlà ó lè dá gbogbo wa lẹ́ẹ̀kan náà àbí kó ní ìpele ìpele látara nǹkan tó bá wù ú láì ṣe pé à ń bíra wa ṣùgbọ́n ọ̀wọ́ pé à ń bíra wa à ń tipasẹ̀ ara wa wálé ayé nínú àánú ọlọ́ọ̀bà àlekè ọlá ni nígbà tí ọmọ bá wáyé ìyá rẹ̀ ọmọ tọ́jú rẹ̀ bàbá rẹ̀ ọmọ tọ́jú rẹ̀ wọ́n fẹ́ takùjọ ẹ̀mí ara wọn gẹ lọ títí tí nítòun náà fi dàgbà mọ̀lẹ́bí ẹ̀gbọ́n àbúrò ọlọ́run bá àlejò ọlásowápọ̀ oríṣiríṣi àánú ọlọ́run láti rí látara rẹ̀ eléyìí ìjẹ́ pé nínú àmì títóbi ọlọ́run gbígbẹ́gbọ́n ọlọ́run ìláàánú rẹ̀ ìlà tó ń ṣe sí àwa ìdá ń sọ fún tí wọ́n tún ẹ̀ńtọ́ tọ́jú yín tọ́da yín látara ẹ̀mí kan ṣoṣo péré òun ni na alayhi salatu wa salam wa khalaqa minha zawjaha látara adam náà lọ́lọ́ ti dá aya rẹ̀ ìkejì rẹ̀ fún wa bassa minhuma rijalan kathiran wa àtàwọn tó ti lọ àtàwọn tó wà lórí ètò àtàwọn tí ń bọ̀ wa látara Adam àlejò tẹ̀sọ́lá àti ọ̀tọ́jọ́ ìyá ẹ̀ tẹ̀sọ́jọ́ ìyàwó ẹ̀ ọlọ́run sọ pé wá sákúlùmọ́ alẹ́bí tọ́sá alùnàbẹ́ ẹbẹ̀rù ọlọ́run tẹ́ máa fi bẹ̀rẹ̀ ayé o nígbà ọlọ́run tó ń pè yẹ ẹ̀kọ́ gbà pé ń bẹ tó ti gbà pé èèyàn ti máa ń bẹ́ yàn ìwọ náà wàá bẹ̀rù ọlọ́run mọ́jọ jẹ́ pé ọkàn máa exploit ọlọ́run nígbà tó ní bùkátà ìlógun táwọn èèyàn tọ́lọ́run ọlá wọn mọ́ wo tiẹ̀ ṣùgbọ́n tí ọlọ́run bá ní sí òun lélẹ́yìí mọ́ sí òun lélẹ́yìí ọkọ̀ yìí sí gbà tọ́lọ́run lẹ́nu lè kí

ọlọ́run bá lè kí ọlá fẹ́ pé ẹ sọ́ra fún òkun òbí ẹ má jẹ́ ọjà o inna Allaha kana alaykum raqiba ọlọ́run bá lè kí ọlá ọjà ìtí ń sọ gbogbo ń tẹ̀ ń ṣe tó sì nímọ̀ títí ń kọ́ lẹ̀ ọ̀rọ̀ wa nù sàrí muslim látọ̀dọ̀ Aisha kọ́lọ́nkọ́ yẹnu sí tọ́jú ìyàwó àníbi sallallahu alaihi wasallam

mọ́tò wà lẹ́yìn tí ó máa dákun mọ̀lẹ́bí nínú ọlọ́run ọba àlejò ọlá n ń ṣe fún àwa ẹ̀dá rẹ̀ òun náà ni tẹ̀fúrídùl kùrùbát kí bànújẹ́ ó ṣẹlẹ̀ pẹ̀lú àsìkò pẹ̀lú ìgbà pẹ̀lú ọ̀rọ̀ táwọn èèyàn bá ń sọ jáde lẹ́nu pẹ̀lú ẹ̀kọ́ téèyàn ti kọ́ nu síra ọlọ́run àti súnà àdébò sallallahu alaihi wasallam ọlọ́run bá ti kúrò yóò tún lọ. inú àánú ọlọ́run ni tọba ajẹ́ yìí pé gbogbo ìbànújẹ́ tọba tẹlẹ. ilé ọmọ wà nú ọpọlọ lèyìn ọmọ rántí gbogbo tọba jì tọba sùn òun náà yóò tún máa rántí à ilé ayé ò ní dùn báyìí mọ́ nínú àánú ọlọ́run òun náà ni pé mùsùlùmí bàbá ti tẹlẹ̀ kọ́lọ̀ ọba àlejò ọlá wa lọ gbogbo sábà tó máa wá rántí a máa rántí rẹ̀ pé ìbànújẹ́ yẹn ò ní tó àsìkò tó ṣẹlẹ̀ gan mọ́ nínú àánú ọlọ́ọ̀bà àlìkẹ́ọ́lá tó sì fáwọn ẹ̀dá rẹ̀ ni ọlọ́ọ̀bà àlìkẹ́ọ́lá sọ fún Rome ayé àtàrí three àti thirty four ìpè wàyídà mọ́sánná kàdúrú dáhùn rọ́bà ní ibi nàìjíríà ọlọ́ọ̀ni àwọn èèyàn kan bẹ tó ṣe pé ńgbà tí bá wọn wọ́n ma sáré túbà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ثم إذا أذاقهم منه رحمة إذا فريق منهم بربهم يشركون nígbà tọ́lọ́ ọba àlejòlá bá wá mú àánú rẹ̀ wá tọ́ wá mú ìbànújẹ́ ń kú ara rẹ̀ tí ọ̀yá lọ ó ti bẹ́ẹ̀ ìkọlù kù lé lórí ọlọ́run gba ọmọ ìkànnú ọmọ rẹ̀ lẹ́yìn ìgbà náà ọlọ́run tó fún mẹ́fà lẹ́yìn mùsùlùmí àtàdé bá ángẹ́ẹ̀tì tẹ́lẹ̀ sí ọlọ́ọ̀bà àlejò ọlá ó tún bu tútù sí ọlọ́nà àwọn èèyàn kan bẹ báyẹ sọ pé ńgbà tí mùsùlùmí àbádé bá wọn dáhùn rọ̀báhùn wọ́n mọ̀ sí ọlọ́ọ̀bà lọ́lọ́ngbà náà ó sì máa bẹ̀ẹ́ mú ní ibi ilẹ̀ tí wọ́n máa fẹ́rí tútù bá lọ́dọ̀ ọlọ́run ثم إذا أذاقهم منه رحمة إذا فريق منهم بربهم يشركون nígbà tí ìbànújẹ́ ìbá wá kú tí mùsùlùmí báyìí kú wọn bá tún máa ro nǹkan ní ìkọ̀mọ́ náà ẹ wò títóbi ọlọ́run àánú ọlọ́run ẹlòmíín gbà tí tún kò ní í nígbà wa yóò wá máa wá ojú kan lẹ̀ bọ́ káàkiri tó ti jẹ́ pé inú tí bí bá nú òun náà ní kékeré tó ń káwa máa wá síbi tí ò lórí kí mùsùlùmí bá wọlé kó lè kú kọ̀mọ́nà ọba rẹ̀ lọ́lọ́ọ̀nù ìfẹ́ bá ọ̀rẹ́ wa rìn kankan nítorí bá ti wà ní ọlọ́ọ̀nù ọba àti ọba àmọ́ga ọba àti lọ́dọ̀ kìíní o lọ sí lọ́dọ̀ kejì ròyìn bàbá tó bàbá àbíyàtọ̀ ọlọ́ọ̀dẹ́ ròyìn ẹ̀fọ́ àwọn fún ah, àìsí fún máa tara jẹ́ nígbà bá wá ṣe é ṣe é ṣe é ṣe ọ̀hún tọ́lọ́ ọ̀bá ní mú kó kà á mú kó yóò dojú sí ọ yóò dojú tẹ́lẹ̀ tọ́bọ̀ sí tọ́ ọba sì lọ bí ẹbọ tọ́lọ́ bá fẹ́ mú kó yọ́bọ̀ mú kó aláàánú lọ́lọ́run nítorí kí mùsùlùmí kọ́ máa dúró tí mùsùlùmí ọba ti tẹ̀lẹ̀ ní wípé ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ láti lo àwọn oògùn kan kì í ṣe gbogbo oògùn oògùn tó bá ti lẹ́bọ̀ nú òní jẹ̀nú ìgbésí ayé rẹ̀ tó yẹ kó mùsùlùmí gidi ni ọ́ èyí tí ò lẹ́bọ̀ nú tó bá lò ó nígbàgbọ́ pé ọlọ́run yóò fi àtẹ rẹ̀ ti yóò fi lọ tí mùsùlùmí bàbá dé ọmọ ẹsìn lọ́wọ́ bá àlejò lálọ́ pẹ̀lú mùsùlùmí bá òní èyí tó bọ́lọ̀ ti dálé ayé nìyẹn kò ní máa sọ̀rọ̀ lọ láíláí òṣìṣẹ́ ẹni mùsùlùmí bá ìṣẹ̀lẹ̀ sí kò sí ó ń bá wọn tí wọ́n sọ pé mùsùlùmí bá ọ̀ṣẹ̀lẹ̀ àtúntàwáyé tí wọ́n ṣe ń di náà lọ́nà ọ̀dọ́ ọlọ́run ẹ bá ti wà lórí yèèpẹ̀ yìí kò sí kí mùsíbà ọmọ wa bá àwọn ànábì ọlọ́run wá bá wọn ṣùgbọ́n wọn ní wá torí pé mùsíbà dé kí wọ́n wá máa sin nǹkan mí lẹ́yìn ọlọ́run torí pé ìsìn nǹkan mí lẹ́yìn ọlọ́run lórí mùsíbà kọ̀ọ̀rán kẹ́kẹ́ kọ̀ọ̀rán lílọ rẹ̀ ṣùgbọ́n èèyàn gan tí mùsùlùmí àmọ́ wá pẹ̀lú èèyàn tí èèyàn lé ogun kẹta ogun tó sílẹ̀ tó ní Islam tí mùsùlùmí bá ti wá lọ ilé èèyàn wà máa dùn kọ́mọ mọ̀dúkọ́ lọ́dọ̀ ọlọ́ọ̀tọ́lọ́ mú mi gbó àtọ́lọ́ fún mi gbàgbé òdodo kọ́lọ́ dàbí kó jogún ìgbàgbé òdodo fún gbogbo wa ọlá títóbi ọlọ́run ọlá àánú rẹ̀ nínú àánú ọlọ́run ni pé tí mùsùlùmí bá ti wá kọ́lọ́ àdílẹ́yìn ìgbà tọ́lọ́wọ́ bá lè pẹ́ ọlá tó bá mú mùsíbà ń lọ ó tún gbàgbé ọlọ́run ó tún máa ṣe ṣírùkù lọ. yakfuruna bima ataynahum fatamatta'u fasawfa ta'lamun ọlọ́ba lè pẹ́ ọlá sọ pé irú àwọn yẹn wọ́n ti kèfèrí sí táwọn ọlọ́run bá ta sọ̀kalẹ̀ wá fún wọn náà ní Qur'an wọ́n ti kèfèrí sí ọlọ́run ní ẹ gbádùn tó àsìkò tẹ́ mọ bẹ́ẹ̀ ṣe rí ń bọ̀ wá báyìí nígbà tí kú bá ti dé lèyìn ọmọ yìí pé tó ń toore àbọ̀wọ̀n toore kọ́lọ̀ ń jọkùn kójú àrí tó o nínú àánú ọlọ́run òun náà ni ìgbàgbéra tí máa ń ṣẹlẹ̀ sí wa ká gbàgbé nǹkan kọ̀fẹ́ tí fẹ́ máa ń gbàgbé nǹkan pàtàkì ọmọ gbogbo nǹkan kọ́ máa kọ́ lẹ́yìn kọ́ máa rántí gbogbo ẹ̀kọ́ rẹ̀ kọ́ máa fáàsì ṣùgbọ́n ètò ìta ń gbàgbé yẹn náà torí pé tí gbàgbé ọba máa ṣẹlẹ̀ sọmọ ẹ̀dẹ́ ènìyàn ni kọ́pọ̀lọ́ rẹ̀ ó dàbí kọ̀ǹpútà nítorí ti wọnú ẹ̀ báyìí yóò jò síbẹ̀ ni àgbẹ̀bá tó kọ ẹgbẹ́ parẹ́ tọ́lá tó bẹ̀rẹ̀ lọ́pọ̀lọ́ ti rí ni àwọn ẹ̀kọ́ yẹn àwọn òye yẹn yóò mọ̀ kọlu ara wọn lójú papọ̀ jù tí ìgbàgbé ọba máa ṣẹlẹ̀ sọmọ ẹ̀dẹ́ ènìyàn ni gbogbo ìgbà yóò tí bàlùjẹ́ bá ṣẹlẹ̀ yọ ọkàn dúró tí yẹn gbogbo ìgbà ìlú òkèèrè ayé ṣe dáadáa nínú àánú ọlọ́ọ̀bà àlèkè ọlá kì í ṣe fún àwọn ẹrúsìn rẹ̀ òun náà ní wípé ẹ̀san tí ó wá lórí iṣẹ́ rí tá a bá ń ṣe ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ọdẹ ìgbàdà wá ọdẹ ìpìyà ṣùgbọ́n ilé ayé yìí á jẹ́ mbẹ̀ bẹ́ẹ̀ lori ìyẹn ilé ti ọlọ́ọ̀bá àlèkẹ́ láti wípé alladhina amanu wa lam yalbisu imanahum bi zulmin ulaika lahumul amnu wa hum muhtadun àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo sọ́lọ́ tí ọ̀fẹ́ bọ́ nú ẹrú wọn ulaika lahumul amnu alladheena amanu àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo sọ́lọ̀ wala yalbisu imanahum bi dhulmin tí wọn ò sì fi ẹbọ kankan sára ìgbàgbọ́ wọn ulaika lahumul amn àwọn ní ìfọ̀kànbalẹ̀ ọ̀nà ọba ń bẹ tó ṣe ní

kí ẹ sí ẹ̀sìn pọ̀ tinú wà á máa dùn tọ́jọ́ pé ẹn tí ọ̀fọ́ ọmọ rẹ̀ tẹ̀sì ẹni tí ọ̀fẹ́ rẹ̀ tẹ̀sì kò lè rúlù gbádùn rẹ̀ nínú àánú ọlọ́run kò ní wípé àwọn dáadáa sáǹsẹ̀ ayé yìí àárí nínú oore rẹ̀ àárí ayé ṣùgbọ́n ẹ̀kúnrẹ́rẹ́ kullu nafsin dha'iqatul maut wa innama tuwaffuna ujurakum yawmal qiyamah faman zuhziha 'anil nari wa udkhila al-jannata faqad faza wa ma al-hayatu ad-dunya illa mata'ul ghurur ọlọ́ni gbogbo ẹ̀mí pátápátá ni ọ̀tọ̀ kú o ìtumọ̀ ẹni pé ikú kọ́ ni òfin ìrìn àjò yọ ọkàn gbàgbẹ́ kọjá ni wàá innama tuwaffawna ujurakum yawmal qiyamah a ti ẹ̀kúnrẹ́rẹ́ iṣẹ́ ẹ̀sán enyi a ti fún yín jọ àjíǹde àánú ọlọ́run àwa wà nù àánú ọlọ́run gbére torí pé àwa náà fẹ́ máa ti dáadáa lọ lórí ilẹ̀ ayé gbére ẹni tó sì dúró lórí aburú òun náà wà nù ìyá ọlọ́run lọ gbére torí pé òun náà fẹ́ máa ṣe aburú lọ gbére ìkú lọ́jà ọmọ ọlọ́run bá lè pé láti wípé wà innama tuwaffuna ujurakum yawmal qiyamah ìjọ gbígbà ìkìyàmà lọ́lọ́run bá lè pé ọlá yóò ṣe ẹ̀kúnrẹ́rẹ́ iṣẹ́ ẹ̀san tẹ́ yín yóò ṣe fún yín faman zuhziha 'anil nari wa udkhila al-jannata faqad faz ẹ̀ńtọ́lọ́n bá gbé ìjìnà síná tó fi wá àlùjánnà ìgbà ìgbà ìfi jèrè o kí ìtumọ̀ kéèyàn ó jèrè kéèyàn ó sapá lórí ìkẹ́kọ̀ọ́ rẹ̀ wá tẹ̀ jíńfẹ́ nítorí ti wàhálà torí ẹ̀ àìmọye wàhálà tí mo sọ nílé ayé ṣùgbọ́n nǹkan bá ti ṣe tọ́lọ́run tó fi ṣe ẹ̀sìn tọ́lọ́run wàláì kò ní sọnù ọ jẹ inú ẹ̀ láyé ó tún wá jẹ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ a mọ̀ wà máa ṣàyà tó dúnìyà ilẹ̀ àrọ̀ta ìgbòho nìkẹ́ọ́lá ọwọ́ àti àkàwé fún

ẹ̀tàn jẹ́ lásán ni bí ìgbà ní ẹ̀dọ́ lómi wọ́n fẹ́ kó títì kọjá àsìkò tó fi wà lẹ́gbẹ̀ẹ́ kan yọ ọmọ orí tó bò ní òun ó sì kọjá títí yóò títí ọlọ́dà yóò mọ́tò lọ́tún mọ́tò lòsì fún ọmọ gbà wọn o gbogbo ìgbádùn tí ó gbà lórí pé ọkọjá lójú títì nígbà bá ti gbọ́sẹ̀gbẹ́ kejì ni ó ti lọ ilé ayé tẹ̀lé nìyẹn ألا إنما الدنيا كمنزل راكب أناك عشيا ثم في صبح راكب ẹbí ni ayé ṣe rí nìyẹn nígbà tí ìyẹn kà dúró tí ń wa mọ́tò lọ lóní kò burú onídìí epo onídìí omi ọkọ̀ ọ̀rọ̀ park ẹ̀yìn ìyẹn ẹ bá ní lọ bí ara mọ̀ pẹ́ o ìṣẹ́jú ẹwà mo fún o ogún fún o bí ni ayé ṣe rí nìyẹn nígbà tí wọ́n bá dé padà tó náà ṣe tí ó ṣe ọ́yá ìrìnàjò ìyẹn bá kó sí ìrìn àjò márùn lọ́mọ ìdí ìyẹn máa ń pe ẹlẹ́ẹ̀kẹta la wà ń bẹ̀ ìrìn àjò márùn lọ́wọ́ àwájọ ọmọ ìdí mi àìsíse méjì sẹ́yìn ìkẹta la wà àtúnrẹ́sì méjì wájú kì í ṣe ayé ìdílé yóò jókòó sí tẹ́rẹ́rẹ́rẹ́ tí ó sọ pé àtúwátẹ́ ọlọ́run tí wọ́n mọ̀ wà lọ́nu ọ̀kan rẹ̀ jẹ́ ni. gbogbo ìgbà yóò sábà kó ń bẹ kọlọ dákúnjá kó ń bẹ pẹ̀lú dáadáa o kọlọ fún wa ní àtúbọ̀tán dáadáa o wọlá títóbi rẹ wọlá àánú rẹ. nínú àánú ọlọ́run náà ní pé ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀yà fún ń bá ṣe àìdá tó ṣe ìṣèkè ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀yà tiẹ̀ ó nínú àánú ọlọ́run bá ayé Kùránì ni tọ́lọ́n bá ní gbogbo ẹni tó bá ta ìdá fún oṣù náà bìyà jẹ́ tó máa mú bàbá kò ní tí ọmọ ara lórí lẹ́lẹ̀ kò ní kí nǹkan tí ó ń bó òfin mọ́ lórí lẹ́lẹ̀ níbi àwọn ṣùgbọ́n ọlọ́ọ̀bà ọlá nínú àánú rẹ̀ náà ní pé ọsọ ẹ̀kúnrẹ́rẹ́ ya ń ọsọ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ọsọ di ìjọ nínú àánú ọlọ́ọ̀bà àlèkè ọlá náà ni mùsùlùmí àti ìtẹ̀lẹ̀ sọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́ọ̀bà àlèkè ọlá ó fi ń pa fún múmìnì tàwa ló ń kọ̀ tí ó sọ fún òun ìtẹ̀lẹ́sẹ̀ ọlọ́ọ̀bà àlèkè ó fi ń pa rẹ ni nínú àánú tó tún wá ní pé ìwọ̀n bá bí tọ́lọ̀ bá ní kó ń wo owó iṣẹ́ kálukú bí ṣe ń ṣe ìyà tí ó jẹ́ yọ kọjá ìdí ìṣẹ̀lẹ̀ ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ o ọlọ́run àlejò ọlá ọ̀sàlàyé rẹ̀ fún wa nínú àyà Qur'an ọlọ́run ní ma asabaka min hasanatin famin Allah wa ma asabaka min sayyi'atin famin nafsik wa arsalnaka lin-nasi rasulan wa kafa billahi shahida. èyí ó wò ṣe nínú mùsíbà nínú dáadáa tọ́ bá rí ilé ayé yìí nínú àánú ọlọ́run mọ́rò mímọ̀ àti rẹ ni o yan ni o mọ́rò pé kan tó ń ṣe ni mọ́rò ọ̀rẹ́ kan tó ń ta ni o lórí tó fi tọrẹ wọn lọ́nà ló o lọ́rọ̀ fún ọ èyí yóò ṣe tó bá bá ọ nínú àìdá nínú nínú tọ́ọ̀fẹ́ fàmílì rẹ àfọwọ́fà rẹ̀ ni torí ẹ̀rọ jẹ́ pé mi ní òdodo kódà kan bá fẹsẹ̀ kọ́ kọ́mọ sí astaghfirullah astaghfirullah astaghfirullah disappointment tó bá kí yọ kí ọ fún ìtura àforíjì lọ́dọ̀ ọlọ́run lójú ẹsẹ̀ tó wá dùn lẹ́yìn rẹ̀ ni torí pé ọmọ ọmọ pé yìí kódà tó o bá gbé rẹ lọ́ba jábọ́ ọ̀sẹ̀ ẹ̀rù tó máa gbìyànjú títí mo sì ra àwọn ìfún mọ́ ẹ̀kú tí ẹ̀kú ìfojú rí gan ọmọ tí mo wá gbé fún ó tó jọ mẹ́lẹ̀ lójú ọkọ́ iṣẹ́ yẹ kọ́ wá látẹnu inú ẹ̀mí mú mi ní òdodo nípa àtàkùnmọ́ àtàkùnmọ́ àtàkùnmọ́ ẹsẹ̀ kan mọ́ tẹ̀ tọ́lọ̀ tó délé òtẹ́lẹ̀ kẹrin tó gbèsè ayé mú mi ní ọyàtọ̀ gbé ẹtí ìṣe mú mi ní òmùlò èyí tí ó fi lọ fa ọ̀rẹ́ bí ó tó ti dá pé wọ́n ọmọ ìbò ṣe gbọ́ tó ìbò ṣe dàgbà tó ìbò tó já wọ́ fọ́ tí ọ máa kó ẹgbẹ́ agbo ọmọ ní mẹ́sàn mẹ́wàá kí ṣe ìtọ́ tún lè gbà náà mọ́ lọ́wọ́ ẹgbẹ́ tí wa mọ́mí ní òdodo ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fún ti mọ́ lọ gbogbo ntọwa bá ti ṣẹlẹ̀ ní aburú ọlọ́ọ̀bá àlejò láti tutù wáyé pé fàmí ná síkà fúnra ara rẹ bẹ́ẹ̀ náà ni ọlọ́ọ̀bá tó sọ fún ayé wà aṣọ mi kásábàtà wa ya'fu an kathir èyí ó wò ó sẹ́nu mùsíbà tó bá ṣẹlẹ̀ sí yín tọ́kàn yín à ọwọ́ yín wà an ọlọ́run tó ó kó òfin ọlọ́ọ̀lọ́mọ iye ọ̀rọ̀ ẹ̀yìn tó ti sọ lónìí ìtí jọwọ́ ẹ̀yìn yìí pé ìtọ́ ọba sọ lójú ọlọ́rọ̀ tí ó rẹ̀ ọmọ bàjẹ́ ìtọ́ àwòsí ọmọ àjọdodo pé máa wo àmàlà mẹ́ta tán ibi ká lọ bàjẹ́ àmàlà kan

ìwòkú tó wò mélòó lọ́lọ́run ti fi ìyá rẹ̀ jọ mẹ́ lóríṣiríṣi táàgbà ń dẹ́sẹ̀ àti títóbi ọlọ́run bẹ̀ àti àánú rẹ̀ bẹ́ kọ́dá kó sàmójúkọ́ ẹ̀sẹ̀ wa fún wa o ọ̀dọ̀dá kó sàmójúkọ́ ẹ̀sẹ̀ wa fún wa o wọ́n sà yá sí wa هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم الحمد لله وكفى والصلاة والسلام على نبيه المصطفى وآله وصحبه ومن بأثر اكتفى أما بعد فأيها المسلمون الكرام فمن رحمة الله سبحانه وتعالى لعباده رحمته في حفظه للإنسان وحراسته له من غير مقابل فمن رحمة الله تعالى أن, أن, أن أنه الذي يحفظ العبد في النهار عن عن الآفات من غير عوض وبالليل عن المخافات من غير عوض والمعروف أن الحراس يحرسون الملك كل, كل ليلة فهل يحرسونه عن وهل يحرسونه عن لدى الحشرات وهل يحرسونه عن أن تنزل به البلية قال الله تعالى إن كل نفس لما عليها حافظ وقال سبحانه ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين أدفني يا الله ọba tí ọlẹ́tọ̀ọ́ atọ̀rọ̀ ìfẹ́ àti ìgbẹ̀ fún àlẹ́gbọ̀wà mọ̀ṣẹ́lẹ̀ kí ọlọ́run bá kí ọkẹ́ kí ọjẹ́ àti àwọn ará líle àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ìlú tó wá jọrọ̀ mọ́ Islam tó ti jẹ́ gbèdé kọ́lọ̀ jẹ́ kájọ wà nínú wa ẹ̀yẹ ẹrúsìn ọlọ́run nínú àánú ọlọ́run tó ń ṣe fún ẹ̀dá rẹ̀ òun náà ni ìdáàbòbò tọ́lọ̀ ọba àlejò ọlá ń ṣe fún wa ìdáàbòbò tọ́lọ̀ ọba àlejò ọlá ti ń ṣe fún wa àìmọye oyún tó ti fẹ́ tọ́lọ́ ti ṣe ìdáàbòbò wá sílé ayé àìmọye ọmọ kékeré tí ò lóògbó kọ́ tọ́lọ́ ti ṣe ìdáàbòbò fún àwa fi àsìkò yìí tó ti ní kékeré ọba ọlá kó ìdáàbòbò rẹ̀ fún àwa títí àsìkò tá a wà yìí àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run mọ́dá ìdáàbòbò rẹ̀ mọ́dá dúró lórí wa nínú àánú ọlọ́ọ̀bá ọlá ìsọ́ ń ṣe fún wa gbogbo ọ̀sán ìsọ́ ń ṣe fún wa ní gbogbo ooru. ìtọ́nà ọba àlejò ọlá tí ọba kọ́ọ́lẹ̀ fún yọmọ síbà kò lè kò kí ní ọmọ tàtẹ́yà èyí ọkọ̀ sọ pé ah, ìtẹ́jú kan náà ló kùnì nígbà tí ò sínú tí ọlọ́run bá fẹ́ kọ́ bá àwọn ọlọ́run ti yàn wọ́n ti wá tó ṣe pé àwọn náà ń ṣiṣẹ́ fún ọlọ́run àlejò

ta ni ní ọmọ wá gbìyànjú lórí fún ọmọ rí ààbò tí ò ní ní owó tí ń san fún ẹ̀dá yẹn ta ni ó gba ọdẹ tí ò ní sanwó ta ni ọgbà sọ́jà ta ni ọgbà àmì tí ò ní sanwó owó wa làwọn ń san nínú títóbi inú àánú òun náà ní pé fi ìtọ́ sọ wa ń sọ fún kò sí ẹ̀mí kan táwọn ọlọ́run tá àti sí ibi kọ́ máa dáàbò bò níbi tó náà bá kọ́ lẹ̀ pé yóò ṣe é ọlọ́run tó ń sọ fún wa nù áyá mi yìí pé wàláwùlá àdáfòkúnlá iná sábà àgbọ̀fún bíbá láfàtàdà tàlà á tí ì bá ti pé ọlọ́run bá a ti ń bú àwọn olóṣèlú tó ó ní táwọn náà gbé tó fún tọ́lọ́ fi pé kí ìgbé ọmọ sòrò débi tó sòrò dé yìí kọ́lọ́ dákú kọ́ máa kọ́ ọmọ ṣe kọ́lọ́ dákú kọ́ máa kọ́ ọmọ ṣe kọ́lọ́ mọ́jẹ kí ìlú náà kọ́lọ́ mọ́jẹ ọjà mọ́ lójú wọ́lá títóbi ọlọ́run wọ́lá àánú rẹ̀ àwọn tí wọ́n máa bẹ̀rù ọlọ́run tí wọ́n máa pé ìwọ ọlọ́run ọlọ́run tí wọ́n máa pé ìwọ tiwa náà fún wa ìkú ọlọ́run dé kí wọ́n máa jọ̀gá lé wa lórí wọ́lá yí pé ọlọ́run ti apá kan ṣe ìdáàbòbò fún apá kan ni tí ìrẹ̀bà rí bẹ́ẹ̀ ni ilé ayé ti bàjẹ́ walakinna Allaha dhu fadlin 'ala al-'alamin ṣùgbọ́n ọba àlìkọ́lá ọba tó lọ́lá lórí gbogbo ẹ̀dá ni òǹkà si àwọn ará róòmù ń pè tí wọ́n ti òní ní ọjọ́ àkọ́kọ́ nínú ọdún tuntun ọdún tàwa mùsùlùmí tí aláǹṣe ìdí ti iléyá àbí ìdí ìyàwó àwẹ̀ méjèèjì náà ní kòkò mẹ́ta kódà tá bá rí ẹni tó sọ wípé ti first day Muharram kò sí ní Islam ọkàn ronú ọpọlọ pé ọkọ sí àwọn míì fún ètò mùsùlùmí ni kò sí ní Islam rárá àsìkò àwẹ̀ nígbà bá parí òfin islam wà nìyẹn lásìkò iléyà nígbà táwọn alálàájì bá lọ ohun tí wọn bọ tí wọn sọ̀kalẹ̀ láràfà tí wọn pa ẹran àánú ọmọ pẹran jẹ nílé amọdúpẹ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ náà sì ni a sì ní rẹsílà fọlọ ṣùgbọ́n ìtàn wa ní january one débi pé àtìdá burúkú táwọn èèyàn ní lẹ́nu ẹlòmíì ní lẹ́nu pé ah, ìjọ january one ọmọ ọgbọdọ fi ṣiṣẹ́ ọjọ kó wọn ṣiṣẹ́ títí tọdún fi yí kòlù ẹjọ torí Ọlọ́run ṣé Ọlọ́run lọsọ yìí ni àbójútẹ rẹ èmi nìyẹn ẹlẹ́ẹ̀kejì pé kébó òní yóò ṣe wà lójúmọ́ tí òun òní jẹ́ yálà yóò mú wá kò ní mú wá ọ̀gbọ́dọ̀ mọ́ ti tẹ́ bọ́dọ̀ ti dá wa mọ́ ni àfẹ́ ń bá kú ní òní jẹ́ lójúmọ́ tọ́lọ́ ń bá ti jẹ́ ìmú tiẹ̀ tí jáde rè wá ọ̀gbọ́n wà jókòó lé tó jókòó lé bí ẹ bá lọ sí bí ẹ bá lọ sí mọ́kà látòjúwe ìjọ táǹtò ní ọjọ́ níyà gangan ẹ ń bá mọ gbàdámọ̀ ṣe dáadáa ọbẹ̀ ni

tòtòrí ẹ̀ ló jẹ́ pé nígbà tí wọ́n fi òǹkà ti níjíra ti islam gan tí ẹ fi lọ́lẹ̀ wọn ò mú mú pé ọdún tí nǹkan mọ̀ máa dàpọ̀ mọ́ra wọn òǹkà torí january february wọ́n tó pọ̀ mọ́ movement òòrùn káfíńmọ́ yìí pé táìmù báyìí lásìkò ẹ̀rùn táìmù báyìí lásìkò òjò ti níjíra wọ́n tó pọ̀ mọ́ òṣùpá òṣùpá yẹn sì rí ó lè jẹ́ thirty days ó lè jẹ́ twenty nine days ó lè tó jẹ́ pọ̀ mọ́ àìdù àwọn obìnrin ìgbà míì yóò kó thirty ìgbà míì yóò kó twenty nine ìgbà míì yóò jẹ́ twenty so àwọn nǹkan yẹn ká má wàá sọ di bí ìgbà tó jẹ́ pé yìí bí ìgbà tó di ọdún fún wa ìwọ̀n bá ta gbé ìfọlọ́ di kó wúlò fún wa o wọlé àti tóbi rẹ̀ wọlé àánú rẹ̀ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله